máa ń bá sọ pé ìwà ń káàjẹ ó ní kọ́mọ́ àti ìgbà tó yẹ pé gbogbo wèrè ayé orí ẹ̀ ló wà ẹ̀ lè bá sọ ẹ̀ lè kọ̀ǹtó ẹ̀ kó gbọ́ kó ń gbọ́rọ̀ kó ń ṣẹ́dìtìn. hello Mr. Jacob mo mi ìfẹ́ gbọ́n kankan mi tiẹ̀ ní mi ì ní interest rárá owó tẹ bèrè is one thirty thousand mi dẹ̀ send the one fifty thousand ṣé mi ì ti ṣe tó ni mi ì fẹ́ anything ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ni mi fún yín twenty thousand tó kù no no no ẹ má bọ́dà láti ṣe refund o mi fún yín one fifty thousand yẹn ẹ fi ṣiṣẹ́ yẹn ok ẹ má jẹ́ kémi àti yín jà mí ìfẹ́ wàhálà pẹ̀lú yín o alright yeah bye. kí ni ṣe mọ́tò yìí. tọ́bẹ̀ ah, ju bá wà rìn lẹ̀ bá wà rìn lẹ̀ bá wà rìn lẹ̀ ṣé máa fọwọ́ tì í ni àbí mi ò tó báyìí mọ́tò náà gẹ̀yàn mọ́ tó ń ṣe tí gbogbo ẹ̀dá ń ṣe é fì tí wọ́n bá ti ọlọ́run ẹ̀jẹ̀ ò ṣe ògùn pé tí wọ́n bá ti gbèrò tí ò tí ò bá mọ́tò là ń báyìí kò yé mi gan báyìí o wà láyé epo ti tán nà mọ́tò yìí. tán nà mọ́tò imagine gbogbo de bá ń pa gbogbo rẹ̀ fi máa mú ẹ̀ ní repo ah. ẹ̀ ní repo epo imagine ah. imagine. ẹ dúró náà aláyẹ tún start ká múùfù jàre ojú kàn mi ah, ká tún start màá kàn ṣé ó yẹ kí n tàn sínú ẹ àbí yóò gbọ́ epo ní oh, a ní kò sí epo nínú eh? ah. ẹ irú kí ni gbogbo náà ń sẹ kí ló. aláyẹ kí ló ṣẹlẹ̀. kíngò ni ẹ eh, ah. nígbà tí wọn máa rẹ one thousand tó máa ta tẹ́gùn three hundred sínú àbí kí ni gbogbo wèrè òṣìṣẹ́ ń bá mi fà báyìí nìsín ooo oh, wọ́n da aṣẹ́rú fún mi lẹ́nu báyìí. aláyẹ wa ṣé ẹ̀ ń ṣeré ni àbẹ́ ń ṣe èrè. àwọn bọ́dà ẹ̀ lè ń ṣe èrè. àyùwọ̀ ń bá mi sọ yẹn náà nígbà tẹ́ gbé wá garage. gáràjì àti débi tá à ń lọ ẹ̀kọ́ takú sí ibà yìí bí èéfín ẹ̀sọ́ fún wa pé ẹ̀ lọ́mọ kí ló ṣẹlẹ̀ náà ewo ni wèrè kan. ok ìdí tó rí mi mọ jantí wọn gbé mọ́tò lé lọ́wọ́ èmi mọ ní mọ́tò i bought this car myself. ìgbà tẹ́ wà ní mọ́tò nǹkan aláyé ẹ̀ wò innocent ni o kì í bẹ̀rù ká o ìka máa ń bẹ̀rù ara wọn o tẹ́ bá mọ̀rọ̀ tẹ́mi jẹ́ ẹ̀rí bá mi try rubbish yóò ṣe à nǹkan ṣe yín ni. irú èèyàn wo ló fẹ́ jẹ́ tó ní mọ́tò orí à ò pé tó ń pariwo lórí mọ́tò ní mọ́tò irú èèyàn wo ló jẹ́ yọ àníjọ́ ìjẹ́ tìlẹ̀ pé epo ti tán nínú mọ́tò ṣé ìkún fúnra ẹ̀ gbọ́kọ̀ tẹ̀ sọ ẹ sọ pé epo ti tán dẹ̀ ṣé ìtẹ́ lo mọ́tò ọkùnrin kẹrin tí mo kó yẹ kẹrin epo sí ni ẹ wá dáhùn dúró sí ibà yín sí. ọ̀gá sáàtì mọ́tò ìkọjá àlọ́jà rẹ̀ èwo ni. Ah. ọ̀dẹ̀ ká ra mọ́tò bọ́ńbà lórí ó ti wá seventy five mi ò ní gba kọlọ blue lọ́wọ́ ẹ̀ orí ẹ̀ tí ó pé yẹn mi ò dẹ̀ ní jẹ́ kí ẹni pàdé mítà ṣiṣẹ́ lára ẹ̀ torí wọ́n ti ẹ̀ kí la máa ṣe ẹ lọ gẹ́ẹ̀tì epo ni kí ni màá ṣẹlẹ̀ báyìí. ẹ jọ ìfọ́nlẹ̀ o. báwo ni mi ṣe fẹ́ ṣe gbogbo lọ́gẹ́jì sí. ẹ jọ sista ẹ jọ ṣẹ́rọ̀ tó wà lẹ́yìn kò kàn yín o ẹ jẹ́ kí n ṣètò àwọn ambulance ambulance ni wọ́n ẹ jẹ́ ṣètò. Ah, àwọn ọmọ ẹ̀dín wọn pàdé wèrè o ọlọ́mọ abáwèrè pàdé o ọlọ́mọ àpàdé àgbà èdè wa jẹ́ wa sí ibà ẹ̀. ọmọ bá fà mo ti débẹ̀ yẹn tán mo ti débẹ̀ yẹn tán ah. olórí burúkú kan ló já mi sáàrin ọ̀nà mo ti débẹ̀ yẹn tán olórí burúkú kan báyìí. olórí burúkú ni mo gbé màá débẹ̀ nsìn ma. o ní débẹ̀ pé o. alaye mo ti má kojú ẹ o bóde ẹ wáyé màá ṣe kà fún ẹ mọ gáràjì yẹn jẹ abẹ tiẹ bá abẹ tiẹ. gbọ́wọ́ lórí òògùn. màá jọ ẹ lójú. mi ò mi ò fọwọ́ ọwọ́ covid nineteen ó lò sí. ẹ jọ ẹ má ṣe é sara yín. Ah! <laughs> wàhálà ìbò lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ wo mọ́tò yìí mo ní epo tá a bá ní ká move from here no ẹ má bọ̀ ẹ má bọ̀. o ti má tọ́jú ìyá ẹ o o ti má tọ́jú ìyá ẹ o. èmi gan ti plaster ojú ìyá ẹ olòṣì ẹ má bọ̀ please come your majesty. ẹ̀gbọ́nlé tó tàbá ń gbọ́ ẹ̀léwèrè dànù torí mo ṣe lé wọn lọ àwọn ẹni àjírí. We call them bad market. <laughs> wọ́n ní epo ifá bá ṣe wà yìí ká ní ẹ decide pé ẹ fẹ́ lọ Àbújá báyìí wà yìí mo lépo tó lè gbé wa lọ go and come. ẹ ṣàmà lọ tí mi bá ti dé ọ̀dọ̀ fún yẹn mi ti wà òkè. níbo lẹ sọ pé ẹ lọ ganan. ilé yamiyami. yamiyami <laughs> odúdílé yamiyami kì í ṣàìmọ̀ fún lóko in very popular mo mọ̀ bẹ́ẹ̀ tí n bá já yín lẹ̀ ń bus stop ẹ máa ṣẹ̀fẹ̀ gbọ́kadà wọlé but because of your personality màá gbé yín déwájú ilé yẹn gangan báyìí. Ah, mi appreciate. ah no no no no what are what mi appreciate. mi appreciate. <laughs> ẹ pẹ̀lẹ́ àná ni jásikẹ́ẹ̀tì mọ́tò yìí yóò tà ṣe ṣéǹgì ẹ̀ ní ìbátan èsì fún yín so we can just enjoy the trip ẹ bá wọrí. ṣe <laughs> rí àwọn people tí mo gbé yẹn mò ń suspect wọn ètò àwọn àjò ẹ̀ jọ òní bí mo dẹ̀ ṣe wà ẹ̀mí mi ni mo máa ń tẹ̀lé yá bí ẹ̀mí mi ẹ̀ sọ fún mi pé hmm, o lè ní máyì o lè ní máyì mò ń gbóòórùn ìbọn lára ẹ̀ mo ní ah! kí máyì má lọ ìfá tó bá tiẹ̀ fẹ́ ṣe anything fún mi ò máyì bọ̀ mo ń wojú yìí tí o lè bá lọ kidnap mi ni wọ́n tó mi ẹ̀yìn ní yẹ máyì mi ò yẹ kí n rest ló yẹ kí n lé wọn bọ́lẹ̀. ó dàbẹ̀ ṣe tẹ̀lé máa ń.

ṣe mọ́tò yìí kí ló ń ṣe mọ́tò yìí báyìí kí ló ń ṣe mọ́. kí ni ìṣẹ̀lẹ̀. ẹ ẹ please ẹ jẹ́ má bínú mi mọ́ ó kàn déédéé pa náà ni àbí kí la máa pe nǹkan tó ń sọ. wáyé kí ló dé ọmọ sọdíkì sọdíkì ọgbọ́n ni mo mọ̀ tó máa ń pè sọdíkì ọ̀dẹ̀ yóò gbọ́n ara tó bá ti bá ń ṣe mọ́tò báyìí ó máa fi hàn problem ni ẹ. àánúyẹ mo ní kó de kíní yẹn mọ́lẹ̀ it's a minor thing o it's a minor thing but ah, àìdémọ́lẹ̀ náà ló jẹ́ kí. Oh, kí ni ìṣẹ̀lẹ̀. Ah, ẹ kàn ṣe kí ni ìṣẹ̀lẹ̀ mọ́tò yẹn ó stop náà aṣáájọ rí kó stop kí ni ìṣẹ̀lẹ̀. kí ni ẹwọ ẹ bọ́lẹ̀ kẹ wá wo tó ń ṣẹlẹ̀ jáde mi mọ́tò lè máa fọ séètì mi kẹ máa fọ séètì mi èdè. kí ni ìṣẹ̀lẹ̀. kí ni ìṣẹ̀lẹ̀ mọ́tò jọ pa náà ẹ ní kí ló ń ṣẹlẹ̀ ṣé ṣé mọ́tò ti sọ bẹ́ẹ̀ ni kò fẹ́ pa náà tẹ́lẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ kí ni jẹgbẹ́ mi. ẹ jọ madam ẹ bá mi wo bí dashboard by the right yẹn ẹ rí spanner twelve thirteen yes ẹ bá mi get it god bless you. ríro pé fẹ́ ṣòfò ṣá seventeen eighteen lè máa rí mi iṣẹ́ fẹ́ gbogbo wàhálà báyìí. Ah, ah. ẹ lè bá mi mú ah, ẹ ti lọ tán kò sí wàhálà. kí ni gbogbo ilé ìtẹ̀ wá ń di ten di ilé mi mi bí yín mi ní kí ló ṣẹlẹ̀ sí mọ́tò ẹ̀ẹ̀sán kankan mi ní ṣé gbówó àbẹ̀ ẹ lè gbówó àbẹ̀ kí ni gbogbo ilé bẹ ṣe ń rojọ́ bí ẹyẹ ìbákà yẹn ló yẹ kí n ti fura sí yín àbí kí ni gbogbo eléyìí báyìí. kálẹ̀ iná lẹni mọ́tò tó bá stop mọ́tò ṣáà sọ wípé o máa stop tẹ̀lẹ̀ ó dédé stop unexpectedly aṣáàmàdé ẹ̀wò kan tó ń ṣe ni ẹ fún mi ẹ bá mi fọ́ tàpù orí ibi ẹgbẹ́ jíà ẹ̀ ẹ̀rí. ẹ má jẹ́ lùzẹ̀ pẹ̀lú yín o mi fẹ́ lùzẹ̀ pẹ̀lú yín o. bí kí ni gbogbo eléyìí báyìí ẹ wò kò sí ìta wà fúnra wa fún north ló tún bẹ̀ kẹ bá mú twelve thirteen ká dẹ̀ dé ẹ bá mi dè mú dẹ̀ tí four days sí mo ti ṣínà ẹ̀yẹ́ ó ti ṣínà ẹ wọlé ẹ wọlé. mi ìfẹ́ gbogbo ilé ẹ start ẹ̀ kí n tó lè wọlé. it's my car ẹ wọlé kò sí nǹkan tó ń ṣe báyìí tí mi ò mọ̀ ó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ah, ah. yorùbá mọdẹl èmi àti ìdẹ ti ń ṣe látàárọ̀ lórí pé mọ́tò paná ẹ̀dẹ̀ sọ kí ni ìṣẹ̀lẹ̀ tó eleven times kí ni ìṣẹ̀lẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ náà ṣe bí mọ́tò start ni èèyàn ló start náà one hand. bọ́ sista ó ga o tí a bá sọ pé bímí àti ń ṣe jọ ń ṣeré bọ̀ látàárọ̀ pé mọ́tò yìí lè ní problem kẹ́kọ̀ọ́ bá mi mú twelve thirteen spanner ẹ̀dẹ̀ bínú tán bẹ́ẹ̀ yẹn à kò dáa o. mi rò pé wọ́n ń dìyàn ṣé torí mi dẹ̀ tí wọ́n mọ́tò yìí kẹfẹ́jọ́ pa mí kí n tó débi tí mi ń lọ kí ni dé náà kí ni dé tí wàhálà yìí fẹ́ pọ̀ jù. bàbá bìrì ẹ lè dákẹ́ ká má bára wa sọ̀rọ̀ títí tí tẹ máa fi débẹ̀ yẹn ni tẹ bá ń rò pé ẹ ti dákẹ́jọ ẹni yín fẹ́ máa gbá ẹ kú ẹ ẹ kú wine up tẹ́lẹ̀ ẹ lanu síta kátẹ́gùn fẹ́ sínú ẹ kí ni dé. ẹ má bínú ẹ má bínú láìpẹ́ tí wàá ṣe olùsí mọ́tò amúnigbọ́rọ̀ yìí náà ṣe ṣe ṣe ṣe ṣe at least iṣẹ́ tí mo ti wà ń dẹ̀ fourteen years fourteen years tó ti wà á di driving lẹ́lẹ̀ mi ò lọ driving school mi ò lọ anything mo kàn gbé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí mi ò last dent mi ò ṣe anything. ọ̀gá driver ọ̀gá driver ọ̀gá driver ṣe lè máa sọ̀rọ̀ kẹ dákẹ́. mo ń bára mi sọ nínú àwọn ẹgbẹ́ mi ò bá yín sọ̀rọ̀ mọ́ ẹni dent téèyàn bá rí lára ẹ̀ mọ́tò kọlù mi èmi kọ́ mo kọlù yàn wọ́n jẹ́ kí wá sọ ọ̀rẹ́ mi dọ̀tá mi nínú mọ́tò it's alright. Hmm? kí tún ni kí tún kí ni dé. ẹ ẹ ẹ jọ ẹ madam ẹ jọ please tí bá a ṣe nǹkan tó ṣẹlẹ̀ ń sìn èmi gan mo ní máa ń pè kẹkàn bọ́ọ̀lẹ̀ ká má sọ̀rọ̀ síra wa bá a sì tíìs a gbọ́dọ̀ communicate báyìí bí òyìnbó tẹ lò lẹ́ẹ̀kan pé mi ò communicate so i want to communicate now mọ́tò yìí nǹkan tó ṣe ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn kò ní lè gòkè yìí ẹ mọ̀ pé àti gòkè tó ju eléyìí lọ nígbà tá à ń lọ trip bọ̀ kò lè gòkè yìí mọ́ báyìí so you need to help me. how. God bless you ma so ẹ máa ẹ lọ sẹ́yìn níbi bonnet ẹ gbé ẹ gbé bébì sílẹ̀ because kó má lọ di ẹrù fún ẹ gbé sílẹ̀ so ẹ bá mi kàn bígbà tẹ assist mọ́tò yẹn láti push ẹ síwájú díẹ̀ so ẹ bá mi put pressure so ẹ máa ma accelerate yín báyìí mo ń tẹ̀ láti accelerate kò fẹ́ gòkè yìí. mi rò pé fẹ́ sórí burúkú mi rò pé fẹ́ ṣankuṣa ẹ já wèrè ṣá kí ni dé tẹ̀ ń disturb mi látàárọ̀ kí ni dé tẹ̀ ń fún mi problem ti fi mí síbi tí mi ti máa rí mọ́tò náà kí ni gbogbo lè. inú mọ́tò yìí ni mo ti play Pasuma ọ̀tẹ̀ ìṣe ọmọlọmọ mi ò dín sí mọ́tò náà ni o mọ́tò yìí náà làjọ wà tájọ ń sọ ọgbẹ́ everything lé baba yámiyámi o náà kò wá lè gòkè ń sí kí ló dé táwọn èèyàn tí a lè gbára wálẹ̀ nígbà ìṣòro yorùbá lọ́ta yorùbá i know i know but it's not a problem ṣé ibi tẹ́ wà àkọ́kọ́ problem méjì lélẹ̀ wà ibi tí mo ti gbé yẹn mọ́ tẹ bá máa bọ́ọ̀lẹ̀ ní mọ́tò ìmúmọ́ yẹn tó jẹ́ even ẹ̀ lè rí anything àwọn ọ̀kadà tó ń kọjá wọn bí ọlọ́kadà kankan da kó gbé yín because ìmọ̀ àti ńlá agreement so ẹ kàn help me tó bá ti gòkè yìí tán gòkè yìí dọ́ sport iná ni nà yìí bẹ́ẹ̀ lè tó bá ti gòkè yẹn so àti free ẹ jọ please. nínú kí ni wàhálà bá ìtòrí ọlọ́run customer is always right. kí ni gbogbo orí burúkú yìí nítorí ọlọ́run kí ni ìṣẹ̀lẹ̀ gangan kí ni mi gangan kí ni mo mọ̀ pé christian lè máa jẹ́ i'm a christian too christ has got to help ourselves kí ló ń lé kí lè bá ẹ ṣe ẹ bá ń fi pressure sí dáadáa kẹ kẹ gbé wèètì kẹ. ibo lẹ́yìn máa wà tí bá ń fi pressure sí. òkè ṣáà máa drive kémi tì. àbò lórí burúkú ni yín ni mi sọ fún yín pé mi máa ń drive ni. ẹ tiẹ̀ lè mọ wẹ̀ because pass and mọ́tò ti lọ already so mo manage ẹ̀ so ẹ̀yin lẹ́ lè ti èmi máa máa drive. Ah ọmọ ẹ kí n ṣorí burúkú àgbákò lélẹ̀. àmín àmín àní ṣorí burúkú. mi máa tì í sí kẹ́mí sọ pé ẹ tètè yọ ọsẹ kó tètè firi o. ẹ̀yin náà bá ń fi pressure sí jọ ẹ fi pressure sí ẹ bá mi fi pressure one two ready go. go ẹ tì í. mi ò pẹ́ fẹ́ sori burúkú mi ò pẹ́ fẹ́ sọ̀fọ̀ mọ́tò wúwo báyìí ní kí n tì í kí ni dégò kí ni nira lọ́wọ́ yìí gan kí ni dégò tẹ̀ ní mi lára. ayé fẹ́lẹ́ nìkan ló fẹ́ lẹ́nu ayé gbogbo nǹkan tó kù. kí ni ìbàjẹ́ báyìí. ẹ ọtí díẹ̀ díẹ̀ ọtí. pull pressure pressure pressure pull pressure. pull pressure ẹ yọsẹ̀ fún automatic wọ́n yọsẹ̀ fún náà pull pressure ẹ pẹ̀lẹ́ olórí ẹ tí ò gbé ẹ rí èmi rìn mí jẹ níjọ kan ṣọgbó màá mẹjọ pé ìdí ẹ òkè yìí ló jò sí gbogbo gbogbo tó pọn yẹn òkè yìí ló máa gbà lọ́wọ́ ẹ. mi ti kú o ẹ yọ sẹ. mo ń yọ mo ń yọ. ẹ yọ sẹ. ẹ ẹ fi precious ẹ tì í. Ah. mo. Ah. ẹ yọ sẹ. Ah. mi ò pẹ́ fẹ́ torí burúkú ẹ̀ yọ sẹ. tì í. ṣe fi mọ́tò lẹ́ni ẹ súnmọ́ náà ara ò sábàrà ẹ súnmọ́ kẹ ẹ God bless you ẹ ń try in fact mi ò mọ̀ pé lè tí tó yẹn ẹ tì kọ́mọ̀ pressure see. Every pressure put pressure. You can do it. You can do it. You can do it. You can do it. <laughs> you can do it. But... Ẹ pẹ̀lẹ́. Ó ti wá òkè ẹ máa bọ̀ ó ti wà ókè ẹ máa bọ̀ ó ti kọjá ibi tí problem wà. ilé náà ní ṣe tá à ń pè báyìí tí ò tí ẹ jọ ẹ jọ ṣebí mọ́tò yìí ti ṣiṣẹ́ kí tún ni dé. ó tún pa náà ni náà ó pa náà ni mi ò mi ò ó ti pẹ́ tí mọ́tò ti dà mí láàmú báyìí ẹ ẹ ṣáà fún mi ẹ fún mi ẹ mẹkáníìkì yẹn ò ní pẹ́ dé báyìí ó náà mú pé tí o ṣe àgbékọ̀ ọmọ tó. kí lẹ ṣe sí. kí lẹ rí. Ah. ó dẹ́yìn. ẹ fẹ́ ṣòfò ni ah, ah. mélòó ni wájú àtẹ̀yìn ń bi mí pé ṣó dẹ́yìn ngbà tí mi ò. kí ni gbogbo wàhálà yìí báyìí sí kí ni kí ni dé tẹfẹ́ mọ̀ mọ́ fìyà jẹ mí nínú mọ́tò yìí. direction yẹn kọ́ ni mo kọ̀ dí sí mo ń bèèrè pé ṣó please ẹ ẹ kí n sọ̀rọ̀ tọkàn fún yín ó yẹ kí n bọ́lẹ̀ kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe ni bọ̀ tí n bá bọ́lẹ̀ ni mi ò fẹ́ dáfin lẹ̀ for security reason. mi rẹ̀ kó fẹ́ fẹ́ sori burúkú pẹ̀lú security reason tẹ́ ẹ̀ pariwo mọ́ mi ní ká máa lọ kẹ́ drop mi níbi tí mi lọ àbí kí ni dé gan pàápàá ṣàgbákò kọ́lé lé ìbáyìí madam ṣé bí o bá mú explain mọ́tò yóò ṣá kí n ṣe wheelbarrow tá a bá tó kún fẹ́ẹ́ fi tì í a máa start ẹ̀ kó tó move adẹ̀ start ẹ̀ kó start mo ti pe mechanic tó bá ti ṣe ọwọ́ kan sìn a máa move eré àtàwọn ẹ̀ máa ń kidnap èèyàn ẹ̀rù ẹ̀yìn gangan ni mò ń wà after safety ẹ̀ tẹ́ bá bọ́ọ̀lù ẹ̀sìn tó bá táwọn èèyàn bá lọ yìí. bóyá kẹ̀tì ẹ̀ dákẹ́ kẹ̀ dákẹ́ burúkú hmm? ṣé kìí ṣe pé iṣẹ́ omi lẹ̀ sọ yìí jẹ́ mi yín sí mi ni kí ni dé ṣe gbogbo eléyìí fún mi ẹ́ kí ni dẹ́tẹ̀ fi ìyà jẹ mí nínú mọ́tò yìí. tá à ń ṣe fún àìní ọ̀dà ìfalára eh, eh, eh, gbogbo nǹkan tọ́lọ́run dá tí ò ní rí gàdì láyé ní so iṣẹ́ òun náà tẹ̀yìn when it's coming and when it comes it just come like that àkùdẹ̀ tí wọ́n tẹ́ni tó ní fẹ́ ṣe tí bá fẹ́ tọ̀ I can hold myself láti lọ tọ̀ but iṣẹ́ òun just come unexpectedly please ẹ jọ. o ti lọ sẹ́yìn o. kò lọ. o ti lọ o ti lọ sẹ́yìn o. kò lọ sẹ́ kò lọ bá yẹn sọ̀rọ̀ sí mi ẹnu mọ́tò inú ara ní nà inú inú mọ́tò mi náà lẹ̀ ti wà sọ bá yẹn sọ ẹ̀ náà o. ó ti ń lọ sẹ́yìn. a ní kò lọ. nbọ ni ijó ti wà náà àwọn olówó dẹ̀rẹ̀ ibi tí problem wà ní ẹ̀yìn tẹ́jú olówó báyìí. Ah, ẹ̀jọ̀ wọn ṣépè ẹ̀jọ̀ fún yín ni iṣó yìnrùn ju ti tálíkà lọ́nà bíkọ́ ṣe bá ṣáà ń gbòòrùn à ń gbòòrùn ilé ilẹ̀ yìí náà ilé ilẹ̀ olówó àti ilé ilẹ̀ ẹ̀ tálíkà yẹ ká compare ló máa sọ níta nǹkan bá sọ better wife i'm sure this motor will not leave this state today but mo e, e, èmi mo rí dìkọ ara mi èmi dẹ̀ kọ́ mo fa ìlú. mi ṣàmà débi tí mi lọ láyà tàlàfíà ẹ ní bá tèmi jẹ síbi tí mẹkáníìkì yín bá ti dé kẹ́ sọ fún mi. kẹsàn-án máa wọ ibi tẹ máa ti ẹ̀rùn ti bèbí gan mọ́ wọ́ wọ́ wá ń bí. ẹ pẹ̀lẹ́. ṣé máa lè ṣí láti ta. àwọn bá mi kí nílé tẹ̀ ta sí. mo máa rí DJ real á bá mi gẹ́ẹ̀tì bíìtì ó fẹ́ ṣòfò ó fẹ́ ṣòfò ó fẹ́ ṣòfò ó fẹ́ ṣòfò ìyẹn ló kú báyìí sí èmi á máa jó yẹn tí mẹkáníìkì ó dé fún oṣù àlá. dẹ̀ rí báyìí náà báyìí ìṣó tí wọ́n máa pe landlord meeting lórí ẹ̀ ní ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo ní wèrè lára yẹmi wíwá ẹ ayé afẹ́ tanú rùn èmi mọ́tò jẹ́ pé nǹkan kan ṣe ayé ọjọ́ ta sí báyìí orí ẹ̀ tó orí ẹ̀ tó yí jáde bàbá I am a registered madman rmms mo tún ní license. pẹ̀lẹ́ ṣẹ́rí Yorùbá sọ pé kò sí nǹkan tí ó níbẹ̀rẹ̀ tí ò kì í lópin ìrìn wáyé náà ní àwọn oríṣiríṣi lọ́nà sí ó dàbí ìrìn àjò ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe rìn bọ̀ at the end of the day wọ́n dé ilẹ̀ ìlérí so i'm happy to announce that eh, a ti dé ibi tí ẹ ń lọ ibi tá a ti yà wọlé yẹn ní Ọ̀dọ̀fin bus stop so mo wá promise pé màá gbé yín délé with a vip treatment so ọ̀dọ̀ baba yamiyami street wọn ni ele yes àdúgbò baba yamiyami the ceo of ifenikalo villa <laughs> àdúgbò wọn la wa ẹpẹ̀lẹ́ akíló ah, yẹ kẹyìn máa lé júbà yìí náà mo ti bẹ̀yìn náà. kí ni dé ah, ah. mi ìbá yín wí náà mi ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ tabasha ti débẹ̀ ẹ drop mi. ẹ ṣe ń bínú mi ìbínú. gbogbo bàtà ń sọ̀rọ̀ pàṣọ máa ń kankan ìbá ìkọlẹ̀ ṣe ń react mo dẹ̀ ti bẹ̀ yín as a christian kẹ dá ìjì mi náà at least a sì lè mo lè gbẹ̀yìn another time mo lè gbẹ̀yìn another time ká ní pé ó wà lọ́mi gan mo lè gbẹ̀yìn gan mo lè gbẹ̀yìn for free but mo <laughs> I have so many things mo fẹ́ ṣe lára mọ́tò yìí I promise you any other time ma ma ma ma ma ma I'll, I'll treat you well so ibi tí à ń lọ ni. ṣé ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ pé bíbá ẹ ni ibi tí mi lọ. àti dèbí tí mo sọ fún yín pé the CEO Ifenikalo villa <laughs> this is Ifenikalo. mi ti gbọ́ ẹ assist mi pẹ̀lú àwọn luggages mi kẹ̀lẹ́ bá mi ṣílẹ̀kùn. <laughs> hey, Mr. Ma. Ah, ẹ pẹ̀lẹ́ sà. Ah ah, ẹ pẹ̀lẹ́ sà. dé. èmi gẹ́gẹ́ rè ni yamiyami. èyí ni. one and only. mo rò pé èèyàn tó ga kan ni adome is a short man. sáàmì very very short. Ah! àwọn àwọn ọmọ mi á ní short man devil. <laughs> kí n bá yín gbé sílẹ̀ all right. Let, let. Eh, eh, okay. <coughs> ibi ni àlejò wa. Ah, ibi náà ń bọ̀. Eh, láti ọ̀dọ̀ Mr Johnson oh Mr. Raymond my caretaker ẹ̀yin ni wọ́n sọ pé ń bọ̀. ẹ má ẹ dé mi lóhùn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ fún títì báyìí àbí ẹ fẹ́ fún bọ́dà dẹ̀bí ẹ dé mi lóhùn gẹ́gẹ́ máa dọ̀dà. kí ni dé mi ni mi ní fún mi lówó yín náà. jẹ́ kí n gbàgbọ́ tó máa ń sọ pé èèyàn kúkúrú short man devil. ẹ ẹ èmi ni wọ́n ń pè ní bàbá yamiyami wọ́n nànú lè ẹ rí i àpèfẹ́ ni ká ló fi là méjì obì ń gbò èmi rè é rí tí mo ṣe bí. ẹ kí ni ìṣẹ̀lẹ̀ kí ni dé. ìkíni ìbọn ní kí ni ìṣẹ̀lẹ̀ kí ni dé kí lẹ fẹ́ rà. ní ìran kankan. ẹ kí wàá ní five hundred tí wọ́n ti kókó lẹ́tẹ̀ẹ́ fún mi. ẹ jọ èló ni ẹ pé owó ọkọ̀ fún àwọn wo. fún mi ní garage. fún mi ní garage ṣáàjọ dúró ṣe face to face confrontation mò ń pèrò generally nígbà tí mo bá pe àwọn èèyàn ní five hundred ká ní mo ti ẹ̀ pé ọ̀dọ̀ fi five hundred tẹ́ ì bá jẹ́ èèyàn tó jẹ́ èèyàn lọ́wọ́ kẹ́ ẹ wá wo àpọ́nlé tí mo ti fún yín látàárọ̀ torí yín mo lé àwọn èèyàn bọ́lẹ̀ mo lé wọn bọ́lẹ̀ mo wá ń dágbé ẹ̀yìn nìkan bò at least mo play record bíi mẹ́ta fún ẹ̀ ń jó ẹ̀ ń jó ẹ̀ ní Pasuma ọmọ yín ọmọ yín Pasuma àjọmọ yẹn wá tí Pasuma bá kọrin tó bá kì í láì sí àlẹ́ mú five hundred wá jù ẹ̀. ṣé wọn máa dì í ta ló ń dì mí gbà o. kí ni ìṣẹ̀lẹ̀ kí ni dé ẹ ń pè ọ̀dọ̀ fi five hundred ọ̀dọ̀ fi five hundred mo wọlé mi ì tún fún yín ní wàhálà mi make sure pé five hundred naira tẹ́ ẹ̀ ní máa wá chéjì kiri ẹ̀ ní lọ ra omi tẹ́ ẹ̀ nílò ni mo fún yín ẹ tún disturb mi ṣé ẹ mọ nǹkan tẹ́ ti fojú mi rí láti bá ṣe ń bọ̀ ẹ ṣé ẹ mọ nǹkan tẹ́ ti fojú mi rí mi ì fẹ́ wàhálà o ẹ gba owó yín kí ẹ rọra máa lọ bí rò pé gbogbo àpọ́lé tẹ̀ fún mi fọ́lọ́kọ̀ mi mi rò pé ara ara customer service lẹ́ ṣe fún mi náà kí ni kọ́ mi ṣé mi ní kẹ́ drop away èèyàn ni èmi tí mi sọ fún yín pé kárìn ká pọ̀ yíyẹ ní yẹ ni ẹ drop àwọn ẹni ẹlẹ́ni lọ́rùn ṣé mi bá yín fà á. ṣé mi sọ fún yín pé kẹjá wọn lè. nígbà tó ní fún ẹni bí ọdún treatment ó ṣe sọ́kọ́ ìgbẹ́ mi ò kì í ṣe ẹni àpọ́nlé ọ̀rọ̀ ẹjẹ́ kan jókòó ẹ kó mi ẹ kẹrọ mẹ́rọ ẹ kó wa pọ̀ mo wá gbé ohun akéwèrè òun bẹ́ẹ̀ wọ́n rọ̀ bí ẹ̀dá. má bọ́dí ṣẹ́gun mi o. mi mọ nǹkan tó yẹ kí n ṣe o mi ìfẹ́ wàhálà pẹ̀lú àgbàlagbà ni o mi mọ nǹkan tó yẹ kí n sọ mi ní sọ̀rọ̀ o. ìwọ fẹ́ wàhálà ló ń wọ̀ ọ́ tí báyìí. mi mọ nǹkan tó yẹ kí n ṣe o mi màrà tó yẹ kí dá o kí ni dé kí ni ṣẹlẹ̀. ọgbẹ́ tó máa tẹ̀lé náà nìyẹn kí ni dé kí ni ṣẹlẹ̀ bígbà tá ti program brain yẹn n tó máa ṣẹlẹ̀ ń bì tó máa ṣẹlẹ̀ o ní respect. gentleman anyway ẹ lè má jẹ gentleman ọlá pàwọn eléèbó wọn ti ní ladies and gentleman ẹ rí ìjọba sì ti yan òkóbó jẹ ẹni tí ò lè bómi sùn tẹ́ni kọ́ máa sanwó orí irú owó wo nìyẹn non statement ẹ̀ mọ̀ nǹkan owó tó fún yìí ẹ gbà á ẹ máa lọ ọlọ́run fún àlùbáríkà sí. kí n máa lọ síbò. ibi tẹ̀sí wa. nígbà tí mo tiẹ̀ ti kọ́kọ́ àgbàlagbà mo pè ìgbà tí mo súnmọ́ mo ṣẹ̀ wá rí visual yín gangan tó clear. ìyẹn bá ti lo fifty kẹfìrí clearly. seventy five mo lò. lẹ́lò. ó fún mi ní ẹ̀sìn. ṣé ẹ bẹ́ẹ̀ orí yóò gbé o. ìgbà tí mo ti dé tí mo ti mú ìmúra ìtọ́jẹ́ lódì lódì táì gbé góòlù lórí kúpà ẹ lórí sílvà tí méjèèjì ń paná tẹ́ńtà kóra ń wèrè táì gbé sí ẹ kíní ọjà àbáláyé náà ọtí mú tọ́tì mélòó ẹ bèrè pé bọ́ọ̀lù ṣe rí mò ń gbé èèyàn bọ̀ láti ẹ níbi tí mo ti ń ọkọ̀ tí mo bá gbé èèyàn kankan five hundred mo wá gbé wọn gbé káàkiri wọn wá kéde ẹni tó fún mi five hundred mo wá jábí ìrù ni. mi ìdá sí ẹ dàrú mi ìdá mi. get me porter ẹ jẹ́ kán bá mi kó ẹrù mi wọ apartment mi mi ní time gbogbo orí burúkú yìí ah, mi ní time gbogbo òfò yìí ẹni tí ó bá fẹ́ ṣorí burúkú kó má ta sí mi mi ọ̀rá ń lọ lọ mi ni mi ìfẹ́ wàhálà. Ah, ah, àbí mi ló ń gbé padà síbí kí ló ń kí ló ń ṣe kí ló ń kí ló ń ṣe tí mo bá fi tí mo bá fi ọmọ wa yìí gba ẹ lójú ó máa wọnú ẹ ni Ọlọ́run ọmọ wa yìí tí mo bá mo bá fún ẹ ń dọ̀bọ̀ ó máa wọnú ẹ ni àbórí ẹ àbórí ẹ yìí. ìwọ ló ń báyìí náà. kí olóògùn pọ̀ ni. kí olóògùn pọ̀ lọ́jẹ́. kí ni ìṣẹ̀lẹ̀ jì. màá jọ wíìgì ọ̀ṣẹ́ màá jọ wíìgì ẹ̀sìn àbọ̀mú. ọlọ́mọdé àsọmọ ni kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ Ah. <laughs> àbí o fẹ́ èmi èmi ló ń fi wọn bọ́ kíní kan lọ́wọ́ tírẹ́tì àbórí eléyìí. kí ló ń tọ́ àti ṣe. Ah, ah, gbogbo èmi. ìwọ ọmọkùnrin yìí ò dáa. musa dínkù wàhálà ìbí ló ń jẹ́ bẹ́ẹ̀ dá o. ìdáhùn sọ̀wọ́ sí ó provoke èèyàn ọ̀npẹ̀rẹ̀ mú ọ̀npẹ̀rẹ̀ ló. rìásà ló ń ṣe èmi gan ò gbádùn àbí. àbáyé bàbá ẹ bàjẹ́ lé. àbọ̀ bẹ́ẹ̀ tún fún àwọn náà èmi gan. lórí burúkú lélẹ̀. bàbá bàbá ẹ̀yin wà bí ẹ̀yin wà bí ojú ojú. lájọ mo sọ bẹ́ẹ̀ mo sọ à. ẹ ẹ à. kò sí wàhálà nìṣọ́nbó nìṣọ́nbó arò ló ń lọ yàgò ìṣe arò ṣé bàá pọ́ ti fìdí fọ́nà ṣé bàá pọ́ ti fìdí fọ́nà kí ló fẹ́ ṣẹlẹ̀. Ah!